ẹ̀kẹ́ máa gbọ́ èmi sọ fún pé owó ẹṣẹ ẹlẹ́ṣin sáré owó owó agọlágọ sáré ó ní ó lẹ́nu tèmi ń rù ó lẹ́nu tèmi ń rù dúró ná ó sọ bó tẹ̀ pé àyìnkẹ́ gàn tiẹ̀ now ó sọ̀rọ̀ àyìnkẹ́ wípé ó promise ẹni lift. òfin ní mọ́tò kọ́kọ́ ìjà wa sọ pẹ́rẹ́ mi gan ọ ẹ má sọ pé gan ọ ẹ ó pé ìmọ̀ kan tiẹ̀ ṣe nìyẹn o. iléyà tó kọjá ń gbà yẹn lọ́hùn tó gbàgbé tó ìwọ náà ló fẹ́ náà rẹ sọ wípé ẹ ó fẹ́ níbi kan tó fẹ́ lọ jẹun iléyà ìwọ wa kó àwọn ọmọ lẹ́yìn ọmọ ọlọ́mọdé sọ pé kúpé ni mọ́tò òun túdọ̀ péré ni ẹjọ́ mi dá ọmọ yẹn lẹ́bi mẹ́ ìwọ tó ń sọ̀rọ̀ yìí bó o ṣe dàgbà tó o dànù tó nu léyìí gbogbo ọmọ kékeré tó wà nù compound yìí ọjọ́ wo ni wọ́n jáde lọ rí tó sọ pé ordinary biscuit lélẹ̀ tó rà fún wọn àbọ̀ sọ pé. Eh, eh, eh, ẹ̀gbọ́n mi ẹ má sọ nǹkan ẹ wò ẹ má sọ nǹkan tẹ sọ yẹn mọ́ ẹ má sọ nǹkan sọ yẹn mọ́ ẹ má bínú bí mi o. ẹ wọ́n lọ rẹ gbọ́dọ̀ wà gbọ́dọ̀ ṣé kò yẹ kò yẹ kí n tuntun pé àwọn ọ̀rẹ́ mi pé kọ́ wá bá mi wọkọ lọ blue kọ́ wá bá mi wọkọ lọ pink kò yẹ kí n ti mú gèlè kí n ti mú àǹkárá ẹ̀gbọ́n mi ẹ mọ̀ nǹkan o mi ò mọ̀ bí mo ṣe rìn mi mọ̀ bí mo ṣe kó mi mọ̀ bọ́ọ̀lì mi bí mo ṣe yàn tí mo yọrù yín lẹ́gbọ̀n ẹ wọ ẹ ṣọ́ ara yín kẹjọ́ kọ́ lọ sọ ẹ̀ tọ́lọ́wọ̀ wò mí ṣùṣùṣù kọ́ lọ sọ mí sí abroad kóyìnbó bí mi ẹ ṣọ́ra yín o mo sọ fún yín ah, ah, kí ni gbogbo eléyìí. lóyìnbó bí ẹ ara nǹkan tí mo sọ fún ẹ nìyẹn kó wo àgọ aláàgọ sáré ilé ayé kọ́ lélẹ́yìí tó ń gbé yìí lọ ilé ayé kọ́ ilé ayé olóbàyìn no no no no ilé ayé ò tó bẹ́ẹ̀ yẹn. àgbàlagbò ṣé kò yẹ kí n ti má rí àgbàlagbò kò yẹ kí n ti ra mọ́tò kò yẹ kí mi náà ti sílẹ̀ pọ́lẹ̀ kí n sọ pé yẹ̀sọ̀ ilé pọ́lẹ́kù tí mo fẹ́ máa ṣe kò yẹ kí n ti ní tv station sọ̀rọ̀ nìkan tẹ̀ yín sọ yìí. kò ti ní tv station. ẹ sọ̀rọ̀ at twenty five sọ̀rọ̀ nìkan tẹ̀ sọ yìí. kò ti ní tv station. ẹnu ọ̀ṣẹ́ ẹnu ọ̀ṣẹ́ ẹnu kọ́nà fi ń ṣí tv station ẹnu fi ń ṣí tv station ẹnu fi ń ṣí wọ́n jẹ́ kí n sọ fún ẹ̀ ẹ̀ lágbájá ṣe gbá èmi náà fẹ́ ṣerú ẹ̀ tàmẹ̀dù ṣe gbá èmi náà fẹ́ ṣe wọ́n ọ̀rẹ́ mi sọ èmi náà fẹ́ fi tèmi sọ ó lè fi tiẹ̀ ṣe gbọ̀nsẹ̀ àánú ẹ̀ ṣe mí. wọ́n padà mú tẹ̀tẹ̀ pàmọ́ṣọ ọwọ́ ẹ̀ tó bá tó àsìkò lójú ọlọ́run ọlọ́run máa ṣe nǹkan tó fẹ́. ẹsẹ̀ mi ò ti sẹ́ni tẹ̀bí ń gbà mí màá sùn màá di at least twelve mo ti sùn ọmọlúwàbí mi á di òun jáde ńlọlẹ wàá tọ́jú tọ́mú òun jáde ńlọlẹ ẹ nǹkan tẹ́gbẹ́ ṣe um, ṣé bí n pé ọ̀rẹ́ àtàyìnkẹ́ tó sọ pé ó fi mọ́tò òyìn ẹ lójú jẹ ṣé báwọn ṣe ń ṣe nìyẹn wọ́n fi ní gbogbo nǹkan tán ni. wọ́n ní múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi ṣé la fi ń bẹ ní gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ́ làárí olórí àfàìrẹ́nigbẹ́kẹ̀lé dáàdi wọn lówó lọ́wọ́ èmi náà dẹ̀rí bí mo ṣe wà ojú ọlọ́mọ wò àtẹ̀rámọ́ṣẹ́ ẹni. ẹ ó wù ọkọ ṣiṣẹ́ mẹ́rùn márùn ní ṣé wá ṣiṣẹ́ kù ní ṣé ṣiṣẹ́ kù ní. olè fẹ́ dàbí tiwọn olè dàbí tiwọn olè lókù tó fẹ́ jà olè lókù tó fẹ́ jà ojú ayé mi lọ́kọ́ tọ́ sílẹ̀ yẹn ó dẹ̀ ní táwọn ọmọkùnrin bá kọ́ ilé yẹn at the end of the day a lè fún yín rúùmù kan bẹ̀ lẹ́yìn ẹjọ́ mo bìnrin. ìkànnì ẹ lè ta kẹfì ṣàánú mi kẹfì gbé mi kémi náà tẹ jẹyàn láwùjọ kẹta lẹ tèmi. so nǹkan tí èmi jogún bá lọ́wọ́ bàbá ti wá kémi ta kí n ṣe fún ẹ. máa lọ máa ṣe yẹsà fẹ́ gbẹ́ lọ máa ṣe good morning ma good mi ní mo máa kọ́lé mo máa ra mọ́tò lórúkọ jésù máa kọ́lé ẹ wò ó orí òkè máa lọ sórí òkè àmọ́ mi ò lè ṣiṣẹ́ àwọn àyíká wọn lọ lọ sọ́fíìsì wọn lọ látàárọ̀ sílẹ̀ àwọn bíi pẹ́ náà lọ iṣẹ́ márùn márùn wọn máa sáré ké èmi ò lè ṣiṣẹ́ mi ò lè torí mọ́ àwọn ah! mi ò lè bàjẹ́ àwọn mi ò lè bàjẹ́ fún mi ní nọ́mbà àwọn mi ò lè bàjẹ́ fún mi ní nọ́mbà àyíkẹ́ kò ṣe kò dóní lè jẹ́ ọ̀la mi pẹ̀lú daily bread ni ìwé mímọ́ sọ. daily bread kọ́ gbogbo àmọ́ dẹ̀ ń ka báíbù. daily àkàrà mi ọlọ́run ọmọ ma bless me ó I will bless you I will bless only anything I do I will bless you. màá dẹ̀ sùn màá jí oh. ọmọ lọ́ọ̀bí mi àti kò tó bá wù mí màá jí ẹ wo sẹ́mi ò ṣe nǹkan tó dáa. ìkànnì ẹ lówó ẹ nílẹ̀ ẹ̀ lè tá tèmi ìkànnì yẹn àtàbàtúbù ìkànnì yẹn ń ṣẹ̀gbọ́n gidi ẹ̀ ń ṣẹ̀gbọ́n rẹ̀ ẹ mú gbogbo lẹ̀ ẹ filẹ̀ ẹ̀wọ̀n oko sí ẹ̀wọ̀n kàsáfà sí ẹ̀wọ̀n ráìsì ìyẹn ń wo owó amúnútutù ó ń gúre ṣe ọ̀hún kúrẹ́ ọ̀bọ̀rọ̀ ẹ̀gbọ́n àbúrò yín wà nù lé mo ń sùn mo mi ò lówó mi ò lówó kò sí mọ́tò kò sí ilé kò sí kọ̀kọ́ ẹ̀ lè gbé lẹ́tà ẹ̀ lè gbé lẹ́tà kẹ́ gbé lẹ́tà kẹ́ ṣàánú mi ẹ wá ṣí ẹnu sókè bí pọ́ọ̀tù burúkú ẹ sọ fẹ́ mi pé mi èmi èmi wọ́n gbọ́ aláàgó sáré ìka níyín ẹ ráwọ̀ ẹ̀rẹ́ mi àwọn ẹgbẹ́ mi tó ṣoríire ẹ lè bá tó di pọ́n dorí sí ibi tẹ̀sán. ayọ̀ mi máa dọ́kú ni. ayọ̀ mi máa dọ́kú ni. pẹ̀lú nǹkan sùn lágo méjìlá. bẹ́ẹ̀ ni mo sọ fún mi. ó jí lágo méjìlá. wo ayọ̀ máa dọ́kú. ayọ̀ máa dọ́kú. láì lo kírímù àwọn ayọ̀ rẹ̀ o ayọ̀ rẹ̀ máa dọ́kú gbérí. ayọ̀ rẹ̀ máa dọ́kú. ayọ̀ dọ́kú ó dọ́kú tọ́bẹ̀ wo ó dọ́kú tọ́bẹ̀ lólówó ó dọ́kú wọ́ ìwọ máa sùn bọ́nà kan jí bọ́nà kan kó kọ́wọ́rọ̀ ẹ bí ó ń jìgà kó wá ṣe báyìí kó wá sọ pé bẹ́ẹ̀ láyán máa dẹ́kun. ẹ̀bọ̀tà ẹ̀gbọ́n mi ẹ wá bá ẹ bá mi rò tó ẹ pa búrọ́dù lèmi àti yín wà tí má wá lé àbí kéèyàn tiẹ̀ lọ léèyàn bó ṣe pé èèyàn bá yàn dáná ni èèyàn lówó tó ń gbà owó á máa wọlé mọ ẹ wánulé ẹ jáde lọ látara ẹ bá lé ní ilé anit ẹ bóúnjẹ ẹ jàmàlà lásìkò ẹ jẹ̀bà lásìkò ẹ jẹ̀gúsí lásìkò kẹ má tiẹ̀ wò pé kẹ máa fún mi sálárì iṣẹ́ kan nìyẹn náà ẹ èmi náà ṣáà ṣe gẹ̀ máa ṣe bí gẹ̀ àwọn tẹ̀ ń darúkọ yẹn sì tọ́ mi tán máa ń yọ mi wò ní mi ò mọ́tò èmi nìkan ló kọ́kọ́ máa sọ̀rọ̀ tó lọ́pọlọ gbà sọ́wọ́ gbà mí ah, ọmọ dáadáa gbà gbà gbà gbà ọwọ́ iná gbà gbàṣẹ́ gbà má ronú sí gbà gbà gbà gbà ó lórí lórí ọmọ dáadáa ah, ayé ò ní bàjẹ́ òun ṣiṣẹ́ fún mi òun gbálẹ̀ in fact òun dáná tí mò ń jẹ. bìkọ́sọ́ máa ń pè mí ò bá yín gbélé ẹ̀yin náà wà wọn bóyá ẹni tó ń wà lé tí ò ah! sọ̀mọ́ tí ò sí kankan ṣé ẹ fẹ́ ẹ mọ̀ àgbàlagbà yín ṣe máa súké lẹ́yìn máa gbálẹ̀ ẹ máa ah! fọ èmi mò ń fọ èmi mò ń gbá dáṣẹ́ ló ẹ wò gbogbo mi máa dúdú gbogbo ẹ̀mí ò máa ẹ̀ fún mi lówó ní àkọ́fún ọjọ́ ń jí ni. mo ní ìbéèrè kan àbí méjì tí mo fẹ́ bi ẹ́ olórí. ok sir. jọ tí ìrẹ tó sún kẹrẹ tó fà tó padà délé ọkọ ti ọ̀dọ̀ tiẹ̀ èèyàn ni ó mọ tẹ́bẹ̀rì fọkọ ẹ ni ó mọ fọṣọ fọkọ ẹ àbí ló máa dáná fọkọ ẹ ìwé mọ̀ pé training ni gbogbo nǹkan tó ń ṣe fún mi tó kà fún ṣáì. láyé ìgbà tí ọ̀rẹ́ mi wá síbí báyìí tó wá tó wá tó wá kí wa ọmọ ọ̀dọ̀ méjì ló tẹ̀lé débí báyìí ọmọ ọ̀dọ̀ kan kitchen kan ló ń gbálẹ̀ because torí wọn fẹ́ kí ìmọ́tótó wọn fẹ́ kí ìmọ́tótó wà wọn ò dẹ̀ fẹ́ jẹ̀jẹ̀kújẹ̀ so ọmọ ọ̀dọ̀ tó ń dá iná tó ń ṣe nǹkan kíchìn kan ló máa ń bá wọn gbálẹ̀ kan ló ń fọṣọ torí ìmọ́tótó wọn dẹ̀fẹ́ jẹ́ kí ló wá ṣe mí ṣé òun lórí méjì ni mẹ́ta ọmọ mẹ́ta ni mo máa ní oníkálukú ló ti plan future ẹ̀kọ́ kan yé mi bí tó ń tó tètè ráìpù ni títí tí wọ́n tètè ráìpù ni mọ́bọ́ ti ṣe bọ́ mi ò lè máa sáré iṣẹ́ ọ́fíìsì kí n máa sáré kiri mi ò lè para mi torí ayé tí mo wá ayé rọrùn lọ́lọ́run fẹ́ kí n gbé tó bá dìrọ̀lẹ́ máa dán máa jáde máa fàn àwọn èèyàn máa ń yọ mi wò ládùúgbò ẹ̀ṣẹ̀ ìbọn yẹn máa ń wò mí as in fine girl ọmọ ń wo mí and mi ò lè bẹ́ẹ̀ wà mí jẹ́ ẹ̀yin ni kẹ́ help mi tó jẹ́ kí n máa sunkún àwọn ẹ̀yin kẹ́ help mi ibi tó bá yẹn dà ilé tó sọ yẹn náà dà o ilé tó sọ yẹn náà dà o bí kò máa múra lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ jáde fine girl àwọn èèyàn máa ń yẹ̀wò ládùúgbò àbí hmm, ó dà ó dà ó dà bẹ́ẹ̀ tó wá rí fine girl yẹn mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ wà lọ sí street mẹ́jọ sọ́wọ́ ọ̀tún mi wà lọ sí street mẹ́jọ sọ́wọ́ òsì mi wà lọ sí street mẹ́jọ sí ọwọ́ iwájú mi àtẹ̀yìn mi wà wá kó gbogbo fine girl gbogbo ṣe èlé ẹ̀yẹ tó sọ pé ránkà dédè ránkà dédè olórí àǹtí o àbúrò àtàbàtúgbò ránkà dédè wà wá kó gbogbo ẹ̀yọ wà lọ sọ́dọ̀ kádìlà wa ní kó ẹ máa wò mí èmi ẹni ayé ń fẹ́ èmi ẹni ayé ń fẹ́ èmi tí wọ́n yọ̀ mọ́ lọ́tù wọ́n yọ̀ mọ́ lọ́tù pé kádìlà èmi rè ẹgbẹ́ Amanda yìí fún mi ẹgbẹ́ range sport yìí fún mi wò ó dermatoma wípé o ṣe nǹkan tójú òrírí aláìnírònú àgbàyà olè ọ̀pọ̀. ìkànnì yín àtàbàtúbú ìkànnì yín ẹ̀gbọ́n mi ìkànnì yín sẹ tọwọ́ mi lójú tọwọ́ mi lójú sí ọlọ́rọ̀ gan ni ọlọ́rọ̀ gan ni ẹ̀gbọ́n mi yà wíkẹ ìkànnì yín wo lẹ ń wò ṣiṣẹ́. agbálago lẹ ń wò sáré jọ. òwú ni mo rán òwú tẹ ni mo rán ìkànnì yín. òwú tí mo gbọ́n lẹ̀ eh, mo kẹ́kọ̀ọ́ jáde ìwé mo gbalẹ̀ tèmi bí mo tẹ̀ ń kọ́ tèmi lọ́wọ́ mo kúrò nulẹ̀ yín gbogbo aṣọ tó wà lọ́rùn máa kúrò nulẹ̀ yín gbogbo aṣọ tó wà lọ́rùn tó sọ pé fi òfin ṣe fáńjẹ ẹ̀rọ káàkiri àti èmi náà mọ̀ èmi náà ni mò ń rà fún ẹ o ibù tí bí gan tó bá yẹ tó bá di end of the tàbí ìgbà tó bá bọ́ sí ẹ̀bọ̀dá mi èmi náà máa tún fọ́ lówó yẹn náà. ok ọdẹlẹpẹ mi ọdẹlẹpẹ mi èmi smart ẹ bá gbọ́ pé wọ́n wá smart girl mi ẹ ok ẹ bá rí pé mo ẹ jókòó síbi tí mo sùn pé ẹrù pé gbé tòótọ́ ni èmi ò sunkún èmi fẹ́ fún yín pákéjì ni bóyá máa jẹ yín ni mo máa kó yẹ máa sit right ẹ máa pẹ̀dọ̀ lórí èrò akọ máa ṣàánú mi máa gbé gbẹ̀mí lèmi lọ bọ̀ mo ti wá rí sí wípé fúnra mi ni màá ta gbogbo dọ́kúmẹ̀ntì máa gbé gbogbo lẹ́yìn máa lọ ta ẹ má dẹ̀ máa rí mi ní next three months ẹ wo ẹ rí mi bí gẹ̀mí ti arrive ẹ realize pé òjò mi ti sọ òjò mi ti rọ̀ ó ti rọ̀ ó ti rọ̀ sẹ́pẹ̀ ìgbọ̀n ojú yín apàkọ̀rọ̀ kan náà nǹkan tí wọ́n ṣe fún yín láti yẹn ṣe ní kàní kẹ́mi lọ ṣiṣẹ́ kí lọ ṣiṣẹ́ ẹ máa bàwọ̀ mi jẹ́ àwọ̀ tọ́lọ̀ fún mi tó natural made ni tó yẹ pé ready made ni ẹ máa bà jẹ́ ìkànnì yín àwọn mi ò ní gbà ṣé kéèyàn wọ ṣe kí kí n wo nǹkan tó dáa kí n wo nǹkan tó dáa kí n dẹ̀ wọ́n pé yẹ̀sì nǹkan tẹ̀mí náà fẹ́ ṣe lélẹ̀ bí ọjọ́ la mi ṣe tẹ̀ ṣe ń lo àwọn aráalé ló máa lọ bá a dá sí a máa lọ bèèrè lọ́wọ́ wọn ni àwọn nìkan ló lè dá sí nǹkan wà lẹ́yìn ẹ rò pé mo gbọ́ sí lẹ́nu ẹ rò pé èmi ò lọ́pọlọ àbí gbogbo nǹkan tẹ́ bá ní gbogbo ẹ̀ tẹ́ bá ní mo máa tà ẹ lè wá bá fáńgẹ̀ mi jẹ́ kí wá ṣiṣẹ́ kú kí lọ máa ṣe good morning sir ìyẹn ìyẹn náà dà ẹ wo gbogbo ẹ̀yin ti wá pátápátá ẹ ká lọ ṣe kí ni ẹ̀yin lè máa bá a dá sọ̀rọ̀ ẹ̀ káàtì ẹ̀ lọ́gbọ́n kan táwọn aráalé ní sọ eighteen ẹgbẹ́ mi ti ń gun mọ́tò èmi ò tí ì gun mọ́tò máa wò ah bóyá ẹ̀ ti ń gun mọ́tò báwo mi náà ṣe máa ṣe tí n bá ṣọ́ra máa ṣoògùn owó tí n bá ṣọ́ra máa jalè màá ní nǹkan tẹ́gbẹ́ mi tí ẹgbẹ́ mi ń lé yẹn tí mo níyẹn máa fẹ́ lè jù bẹ́ẹ̀ lọ bọ́n tí n bá níbi ẹ̀rọ ọkọ̀ lọ́hùn anamsala alẹ́sàlà máa fi sọ́kàn kò sí nǹkan tí ẹgbẹ́ mi bá ní tí ó máa jọ mí lójú àfi àsìkò ọlọ́run bá tó fún ti tèmi ni àsìkò kankan láyè ìgbésẹ̀ àsìkò ló jẹ́ kó kójú nílé ayé bọ́n tí àwọn agọlágo á sáré kú ni. àwọn ìṣẹ̀lẹ̀ ti sáré lórí táwọn bàbá wa kó wa pé bí èèyàn èèyàn kan téèyàn ò mọ̀ rí wàá rí mọ́tò kan lọ́wọ́ ẹ̀ torí ẹ̀bí ẹ̀ mú alátìlẹ̀ o mọ orú ìrìn àjò tó ń fi lọ́wọ́ ẹ̀ gbóná pa àṣẹ pé wọ́n jọ bí wa ní ìṣẹ́fẹ́ àjọ ìdàgbà ní báwo ló ń ṣe ṣe tiẹ̀ tó fi ra mọ́tò tó lò ó lè pẹ́ kan tó tọ́sọ wọn lọ́ọ̀bì lòun lọ ṣe lòun lọ fi owó tó rí kí ẹ̀ náà fọ̀ sáré náà fẹ́ ṣe ìwọ tí mo mọ̀ tó ń pè pé wo ẹ̀ṣin ẹlẹ́ṣin sáré nìyẹn. ó ń wo ẹlòmíì fi ṣe nǹkan tó yẹ kóun máa ṣe for instance èèyàn lọ ra mọ́tò òun náà fẹ́ lọ ra mọ́tò ó ti wọ ẹṣin ẹlẹ́ṣin sáré nìyẹn.